باب فضل صلاة الجماعة ووجوب ووجوبها آه، حديث تياكا لونين أو حديث عبد الله بن عمر رضي الله عنهما عظامة وحديث عن عبد الله بن عمر عن عبد الله بن عمر رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وفي لفظ فأما المغرب والعشاء والجمعة ففي بيته وفي لفظ للبخاري للبخاري أن ابن عمر رضي الله عنه قال حدث حدثتني حفصة أن النبي صلى الله عليه وسلم كان يصلي سجدتين خفيفتين بعدما يطلع بعدما يطلع الفجر وكانت ساعة لا أدخل على النبي صلى الله عليه وسلم فيها عن عائشة رضي الله عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم وقتي أكلني بإذن الله تعالى وأن حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما عبد الله بن عمر الصحابي ابن صحابي وأتي ببار عمر بن الخطاب من صحابي النبوة محمد صلى الله عليه وسلم نوى ألفي صوفنا ولقلقوا نقا تنجي عبد الله بن عمر قال انقضى شالكم يونسون àti fún bàbá rẹ̀ Umar àti gbogbo àwọn sọ̀hádà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. ابن عمر ني صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء حديث تافيت كالنيو ني ونلصنقا ونتنقني السنن الراتبة àwọn náfìlà tí èèyàn máa ń yàn bàbá kírun ọ̀ràn yà tán gbogbo ala ti mọ̀ pé irun ọ̀ràn yà tí mùsùlùmí gbọ́dọ̀ kí lójúmọ́ kan márùn náà ni kò ju lọ òun náà ni áfírí magrebi àti ọlọ́run fi àyè kalẹ̀ pé béèyàn bá kí mára yìí tán tún fẹ́ wá lè fún lọ́dọ̀ ọlọ́run àwọn yẹn là ń pè ní àwọn náfìlà kan bẹ òun ni hadith ibn umar fẹ́ kọ́ wa yìí òun là ń pè ní as-sunanu ratiba àwọn náfìlà tó ṣe pé yẹn gbogbo tó kù lẹ́yìn rẹ̀ ọlọ́run yóò rọrùn fún un ẹni tí wọ́n bá wá wo ìrun tiẹ̀ tí wọ́n bá rí i pé kìí ṣe pé kò kírun àmọ́ òun yìí ò débi tó yẹ kó dé ìbẹ̀nu hadith yìí bẹ́ẹ̀ ọlọ́run wa ni ó ń dúró alikánẹ̀lì abdi min nawafil ọlọ́wọ́ wa pa àwọn màláìka láti gbọ́dá tí wọn ọ̀ràn yẹn rẹ̀ tó kí láyé ni ọ̀wọ́n òṣùwọ̀n tó yẹ kí kó gbé wà lìjẹ́nà yìí onduru nǹkan nàlẹ́ abdi nàwa àfẹ́ ìgbà yẹn ni wọ́n máa wá yẹ náà fílà rọ́ọ̀tì báwo pé bọ́ba ká ilà tán ìtún yẹn náà fi làrá kà méjì bọ́ba kí magrebi tán yóò tún kí raka méjì bọ́ba kí ìṣáì tán yóò tún kí raka méjì ọlọ́run wa pa àwọn màláìka láṣẹ pé kí wọ́n ṣe jágbóró tó dínkù nínú ọ̀ràn yẹn rẹ̀ pẹ̀lú àwọn náà fi là àdéhìí tó fẹsẹ̀ nílẹ̀ ní àdéhìí náà àǹfààní ńláńlá lélẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ ọmọ àti ẹlòmí ọmọ bàbá ti sálámà sánà ni ó dìde ẹlẹ́kùn ẹ̀jẹ̀ ká fi lẹ́yìn náà sínú tí ọmọ wa la kìí sì ṣe ń tọ́pọ̀ ẹ wo ibùdó ọmọrù sàlàyé rẹ̀ fún wa ó ní sallaytu ma'a nabiyyi sallallahu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam rak'atayni qabla adh-dhuhri rákà méjì kẹ́yìn ó tó kí ọ̀ràn yẹn àyílà wàrọ̀kàtẹ́yìn báàdà ha bẹ́ẹ̀ bá tún sálámà àyílà tán àyílà nínáfìlà ká tó kí ó sì tún nínáfìlà lẹ́yìn tí abaki rak'ataini qabla dhuhri wa rak'ataini ba'daha wa rak'ataini ba'da al-jum'ah wọ́n bá jẹ́jọ́ jimá ni irun jimá là á kí àní kí zuhri ń jọ́nà bàbá yẹn bá kí jimá náà Ibn Umar lára ń tó ń rí bá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam máa ṣe ni pé kọ́lá àtúmọ̀ yẹn fi làárà kà méjì lẹ́yìn irun jimá wa rak'ataini ba'da al bọ́bá sì tún kírun mọ́gíríbì tán ànábì àtúmọ̀ kírun rọ́ọ̀tìbà tiẹ̀ náà ti ṣe rákà méjì wọ̀rọ̀ kan àtẹ̀yìn ní bára bẹ̀rẹ̀ ìṣá bákan náà bá ànábì bá kí ìṣá ìtàn ànábì àmọ́ kí rákà méjì. tábà gbogbo irun tí Ibn Umar kàkàlẹ̀ radiyallahu anhuma irun kan bẹ́ẹ̀ tí ọ̀dà kọ kí ni irun yẹn salatul asri òun ni bittifaqil ulama àpapọ̀ gbogbo àwọn onímọ̀ ni pé ìwọ̀n àlásàrì kò ní náfìlà rátíbà anabi òkè bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam òní ibùdó ọmọ àwùjọ àlàyé fún wa yìí kò ní náfìlà rátíbà pé náfìlà yìí ní náfìlà àlásàrì tuntun ti ń jẹ bẹ́ẹ̀ òní ibùdó ọmọ àwùjọ fi mẹ́ńṣẹ̀ rẹ̀ nù hadithi rẹ̀ yìí. ẹ̀kejì ni pé hábi ìsúná ní rawatib àwọn súnà tá a pè ní súnà rátíbà yìí bẹ́ẹ̀ yẹn anabuwa muhammad sallallahu alaihi wasallam san nabi bá wà ne goro madina tí ó wà lórí ìrìn àjò bá nabi jí kí ni ibn umar wí bá nabi bá ń bẹ nle tí ó ti lọ. ó ti sàlàyé yìí rak'atayni qabla dhuhri wa rak'atayni ba'daha wa ba'da al-jum'a wa ba'da al-maghrib wa ba'da al-isha yóò padà sọ rak'atayni qabla salati al-fajr náà. gbogbo eléyìí ni anagba muhammad sallallahu alaihi wa sallam tọ́ba wà nílé tí ó wà lórí ìrìn àjò bá anabi ṣe kì nìyẹn àmọ́ pẹ̀lú gbogbo àkọọ́lẹ̀ hadith anagba muhammad sallallahu alaihi wa sallam bá anabi bá wà lórí ìrìn àjò anabi èèyàn náà fi làárọ̀ tí bá bá anabi bá wà lórí ìrìn àjò anabi èkì rọ̀ tí bá àfihàn ẹyọ kan mẹ́ẹ̀ká náà yàgbá ha sallallahu alaihi wa sallam láàfin sáfàrí wàlàfin hadith nafila kan tí arígbà nàbì sallallahu alaihi wasallam àtọwà ńlé ni àtọwà lórí ìrìn àjò ni tí ò lè ṣe kọ́mẹ́kì inú àwọn ọ̀rọ̀ wa dìbò yìí òun ni rákà méjì tàṣùbà rákà méjì tá a máa kí ká tó kí ìrun ọ̀ràn yà àṣùbà eléyìí àtànẹ́bí ń bẹ́ lu Madina ni sallallahu alaihi wasallam àtọ́rìnrìn àjò lọ́ọ̀bì kan ní ma ti eh, fajiru yìí ló jẹ́ kí wọ́n máa pọ̀ ní asunna al-mu'akkada asunnatu al-mu'akkada sunna náà gbogbo yà àmọ́ sunna tó tún lágbára tó fẹsẹ̀ rinlẹ̀ ju àwọn sunna míì yòókù lọ òun ni rak'atay al-fajr tá a máa kí. nípa báyìí ni pé sunna nebà muhammad sallallahu alayhi wa sallam nígbà tó lọ́n ti ṣẹlẹ̀ fún wa kí náà bá wà lónìí fún ọ̀ràn yẹn gan ọlọ́run yọ̀ ọ̀dà fún wa ká sọ di mẹ́rin ká sọ di mélòó kásọ̀ di méjì nípa báyìí kọ̀ wá bá súnà nábì mu kéèyàn ó dírun ọ̀ràn yẹn kù sí méjì kó tó wá dìde kó nínú àfihàn àyílá ló ń fẹ́ yẹn ànábì èsì bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. وفي لفظ فأما المغرب والعشاء والجمعة ففي بيته aranti ibn umar tún gbà fún wa nù hadithi yìí ni pé ibn umar ní ibi tó ń àkíyèsí anabuwa muhammad sallallahu alaihi wa sallam dé rákà àtẹ̀yìn ní rákà méjì tá nàbí máa kí lẹ́yìn magribi àtẹ̀yí tí máa kí lẹ́yìn ẹ̀ṣáì àtẹ̀yí tí máa kí lẹ́yìn júmọ̀ ànábì òkè ń kí nínú mọ́sálásí fàbí bẹ́ẹ̀ ìdí ilé rẹ̀ ní tí máa lọ kí láwọn ìrún mẹ́tẹ̀ẹ̀ta yìí eléyìí ni ó jẹ ká sọ̀rọ̀ nípa pé anabi wa sallallahu alayhi wa sallam anabi ti rẹkọmẹ́ndì fún wa jẹ́nẹ́rálì tẹ́lẹ̀ anabi ni ìjàlú fi salatikum min salatikum fi buyutikum. Ànábì tó sọnù hadithi mi la taj'alu buyutakum qubura. Ànábì ni ẹ má sọ àwọn ibùgbé ilé yín tẹ̀ ń gbé ẹ má sọ di sàárè. Kí ni tó máa ẹ má sọ di sàárè tá Ànábì wí torí pé sàárè lèyẹ tí forí kalẹ̀ kírun. Ẹ̀ńtọ́ báyìí pé láyé kò forí kalẹ̀ kírun nù létí ń gbérí anabi ni bí bàtọ sọlé náà di sàárè ni látàjà alúgbò yóò takùn òbò waj'alu min salawatikum fi buyutikum anabi sallallahu alayhi wa sallam ní ntọ́ dáa fún ọmọ mùsùlùmí ni pé lẹ́yìn irun ọ̀ràn yà tí èèyàn gbọ́dọ̀ lọ sí ní jàmá ní mọ́sálásí náfìlà tí èèyàn ọba yẹn èyí tọ́ dáa jù tá anabi máa ṣe jù sallallahu alayhi wa sallam òun ni kéèyàn yẹn náfìlà nulẹ̀ rẹ̀ kọ́dọ̀ òfin náfìlà yìí tọ́jú ọ̀rọ̀ tí bá Ibn Umar yìí bá nẹ́bí ọba kẹ́hùn méjì lẹ́yìn magrebi yóò dìde kó mọ́sálásí yọ àmọ́ ìjẹ́lẹ̀ yìí jẹ́ dandan pé ẹni wọ́n bá wá kí rọ́tíbà mẹ́gírígì nínú mọ́sálásí ọ̀sẹ̀ gbogbo eléyìí ń tọ́ka lórí pé kí ni al-afdaliyya èwo lọ́lọ́lájú gẹ́gùn tá nàgbà Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa pé lẹ́yìn ìrún ọ̀ràn yẹn ibi ó dáa jù kéèyàn ó ti kírun òun ni kéèyàn ó kírun nílé rẹ̀. ẹ ká pẹ̀rẹ̀ bí ẹ bá wọlé mùsùlùmí kára pẹ̀rẹ̀ pé wọ́n ń forí kalẹ̀ nílé yìí. ohun tá nàgbà Muhammad sallallahu alaihi wasallam kọ́ wa nìyẹn so eléyìí nínú àwọn ẹ̀kọ́ tí Ibn Umar kọ́ wa ni pé àti kéèyàn ọ̀yàn náà fìlà nù lé rẹ̀ lèyí tó burú kọ́dà ń tà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam tà nẹ́bi fẹ́ ni a ti sọ fún wa pé lára ń tà nẹ́bi fẹ́ náà tí a dà yẹn ọ̀ wọ́pọ̀ lọ́dọ̀ tí wá ń bì í òní pé kọ́dà bẹ́yẹn ọba sàlùwàlá ibi ọ̀dà àjù kéèyàn ti ṣe é ní kíni man tatahhara fi baytihi kéèyàn ọmọra kó tó kò lé òun là nẹ́bí faramẹ́jù sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́ jẹ́ kí ọ̀rọ̀ fún wa bẹ́ẹ̀. wa fi lafzin lil Bukhari ibn Umar ní ẹ̀ríkẹ́ hadithi tá n kà nù Umdatul Ahkam àti ní hadithi yìí gbogbo hadithi tá a bá kàn bí ọgbọ́dọ̀ sá jẹ́ hadithi tí ó wà nù Bukhari tí ó sì tún wà nù Muslim àmọ́ ń gbòmí ń tó pé ní bọ́yá gbà wá ti Bukhari lé díẹ̀ sí ti Muslim àbí Muslim lé díẹ̀ sí ti bukhari òun ní ọmọ fati òfin máa ní wàfi lafzin lè bukhari wàfi lafzin lè muslimin wàfi lafzin lè bukhari ibn umaru ní afa al-maqdisi ọládìsí tí a ń kà fúnra wa àdìsí ibn umar radiyallahu anhuma yìí bàbá wọnú sahih al-bukhari àbá ń bẹ̀ pé anna ibn umar qala haddathatni hafsa anna an sallallahu alayhi wa sallam. كان يصلي سجدتين خفيفتين بعدما يطلع الفجر وكانت ساعة لا أدخل على النبي صلى الله عليه وسلم فيها الله أكبر nígbà tí Ibn Umar ń ka àwọn súnánù rawatibu fún wa lẹ́ẹ̀kan mo léwo ni ọ̀dà kọ àní ìrun àlásàrì bàtà gbàgbé kékeré ìdá kọ salatul náà Ibn Umar wá fi lè kọ́ wa lẹ́kọ̀ọ́ ńláńlá ní àárín. Ibn Umar ní ntí ò jẹ́ kí n mà irú bóòlù ànábì tí máa yan náfìlà àti run àṣùbà òun ni pé àsìkò tá ànábì ó di lójú oorun títí tí ó fi wá mọ́sálásí sa'atan la adkhulu ala nabiyyi sallallahu alayhi wa sallam fiha èmi wọlé lọ bá ànábì ń gbà ní nínú àwọn àsìkò tèmi láǹfààní àti lọ wọlé bá ànábì Muhammad sallallahu من هو ابن عمر بون ابن عمر جاء النبي محمد صلى الله عليه وسلم ابن عمر واتي حفصة يا النبي محمد صلى الله عليه وسلم تبت عبروني وان ó fi hàn pé nínú ẹni tí ó firi láti máa wọlé ànábì jù òní ibn Umar wa ara ẹ̀ náà ní ibn Abbas radiyallahu anhuma torí pé ẹ̀gbọ́n àbúrò ya ibn Abbas níyàwó anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tá à ń pè ní Maimuna ibn Umaru ọmọ ìyá rẹ̀ obìnrin Hafsa radiyallahu anhuma òun níyàwó anabuwa Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ síbẹ̀síbẹ̀ náà ibi wọn máa ní nǹkan máa láàlà ni èyí pé àìrò ní ìlú lọ́ba ẹ̀yìn fún ẹlẹ́mi mọ wà lẹ́nu ọ̀nà kò bá dàbí ìsìláàmù mu ẹ wọ al-Qur'an al a bá wọnú Suratu Nur nínú Suratu Nur nínú al-Qur'an ọlọ́run ní kọ́dà àwọn ọmọ kéékèèké walladhina lam yablughul hulma kọ́dà àwọn ọmọ kéékèèké tí wọ́n máa sáré wọlé tí wọ́n máa sáré jáde tí ò sí pé àgbàlagbà ní kọ́mọ́ nǹkankan kọ́dà ọlọ́run ní àwọn àsìkò mẹ́ta kan bẹ ẹjẹ́ àwọn èèyàn ní fáìkẹ́tì ńgbà wọn kí wọ́n pè láàrin ara wọn wọ́n fẹ́ bẹ́wù wọn lẹ̀ ni wọ́n fẹ́ ṣe nǹkankan ní ẹ wọlé lọ bá wọn láwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ́ẹ̀ nu Suratu Nur bẹ́ẹ̀ lára àsìkò mẹ́tẹ̀ẹ̀ta ilé ìjẹ́ Ibn Umar dà kọ́ fún wa yìí ọlọ́run ní min qabli salati al-fajr gbogbo èèyàn sùn àṣùbà tó títí tí ó fi jáde wá bá yín kírun mọ́sálásí láṣùbà kò sínú ẹ̀kọ́ Islam kéèyàn máa lọ bá yẹn nígbà náà àkọ́kọ́ pé akọ́ríra láàárọ̀ yìí ẹjọ́ jẹ́ pé lẹ́yìn ìgbà tí ẹ bọ́ bá wá mọ́sálásí tọ́jáde fún rẹ̀ tọ́ wá mọ́sálásí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ lẹ́yìn ìgbà wọn àkọ́kọ́ ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ hadithi tó sì tún bá ti ń bẹ alukur'an kẹrì mu mu. àwọn àsìkò méjì tí alukur'an dákọ alukur'an kẹrì mu ni wà mí ń bá di sọlá tilẹ̀ ṣá bí yẹn bá kí ìṣá ìtàn tí wọ́n pè ní kónkálukọ́ wọlé lọ sùn lókù tí ọba ti là lórí ẹ̀mẹ́wàá yàn lọ lásìkò náà ẹ̀kọ́ tí ìsìlámù kọ́ wa nìyẹn ngbèyàn bá ti kí ìṣá ìdán ẹgbẹ́ kan wọlé kọ́ lọ sùn ní àárín wọn àti àwọn fámìlì rẹ̀ ìyàwó ọmọ ẹ̀fín wọn lẹ́gbà náà bí ọba ti là lórí kan èyí wọlé lọ bá yàn lásìkò yìí ẹ̀kọ́ ìsìláàmù gbogbo eléyìí kí lásìkò kẹta wà sí iná. àsìkò kan tó ń bẹ. ní àtúkọ̀ àádá náà ṣe ń bẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀lẹ́ lárúbáwá ń bẹ Mẹ́kà ń bẹ Mẹ́dínà dòní bí wọ́n bá ṣiṣẹ́ látàárọ̀ bó bá di bí ọwọ́ ọ̀sán wọ́n wà á lọ sinmi díẹ̀ kó tó tún di pé wọ́n lọ ṣe ìrọ̀lẹ́ àwọn ṣiṣẹ́ láàárọ̀ wọ́n ṣiṣẹ́ nírọ̀lẹ́ àmọ́ wọ́n fúnra wọn sinmi bí wákàtí kan wákàtí méjì láàrin bí sígbà tá a gbogbo kọ́ wa ni ká fara nira wa kọ́dà ni ó fi ma kéékèèké wọn ma kankan ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé àti màmá wọn bá wà nù lásìkò báyìí ẹ gbọ́dọ̀ máa wọlé. a ti mo fẹ́ sọ̀rọ̀ káàtó agbègbè wa Ah, mo sì rò pé generally ni ọfẹ jẹ torí mo ti bọrọ ẹmí ẹka sọ̀rọ̀ rí tóun náà ma nàìjíríà ọmọ uganda ni ní ṣé rí bí náà ní rí lọ́dọ̀ àwọn náà èyí lásìkò pé àsìkò tó yẹ lọ kí yẹn rí àwọn maka ní madina gbogbo àwọn tó bá ti gbé bẹ́ẹ̀ wọ́n lè jẹ́rìí sí tí ó lọ kí yẹn láàárọ̀ kọ̀sẹ́ni jọ́ lọ kíyàn lẹ́yìn àyè òpin pé ó kíyàn láàrin bẹ́ẹ̀ bá ti kálá sáré tán tí wọ́n sì fi pe ìṣá ìyókù dọ̀la. òun náà lásìkò rẹ̀ tó fẹ́ lò fún nǹkan mi. àmọ́ ẹgbẹ́ eléyìí jáde eléyìí wọlé látàárọ̀ dálẹ́ eléyìí náà inú àwọn àlàádà tó kù díẹ̀ káàtó ká sì tara ẹ̀kọ́ ìsìláàmù náà ká fi yíra wa padà. ẹni tí wọ́n bá wí fún pé lámẹ́yìn ń sùn lọ́wọ́ àbí nǹkan alukur'an kẹrin mo ló lé bíyẹn bá lásìkò zọhíra tí fi sinmi ẹ má máa wọlé jìrìjìrì lọ bá wọn gbà náà ní kúkúrú tó jẹ́ àyà lọ bí eléyìí ni Ibn Umar kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bì kọ́dà ń gbọ́ fẹ́ gba hadith anagba Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí ò jẹ́ kí n láǹfààní àti lè wí fún yín pé báyìí là nàbì máa kí rákà méjì rántí bá àṣùbà ni pé sáà kan láàdùkúlù fìhà ala nàbì sallallahu alayhi wa sallam nínú àwọn àsìkò tí mi wọlé lọ bá nàbí bó ti gbọ́ fẹ́ pé ní hafsọ ọmọ ìyá àná ọmọ bàbá mi nìyàwó rẹ̀. àmọ́ gẹ́gẹ́ bí àwọn sàhábà nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá torí pé wọn ò láǹfààní àti gbọ́n pa nàbí lọ́nà kan tí wọ́n wá dákẹ́ wọ́n wá wá ọ̀nà halali mi kí ni Ibn Umar wá sí okú wá fẹ̀ kan pé hafsọ àbúrò rẹ̀ pé mo ti rí nǹkan báyìí sọ mọ̀mọ́ bá nẹ́bi tí kí náà fi láàyè la mọ̀mọ́ bí tí kì í asuru mọ̀mọ́ ti magoribi mọ̀mọ́ ti ìṣáì àmókù ti àṣùbà sọ fún mi bò ní ma kí náà fi láàrẹ̀ ọ̀nà Ibn Umar ń sọ fún wa bíi pé haddathat ní Hafsa èyí tí mo fẹ́ wí kò sójú mi o Hafsa lọ sọ fún mi ìyàwó anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ni Hafsa wí. أنه كان يصلي سجدتين خفيفتين بعد ما يطلع الفجر النبي محمد صلى الله عليه وسلم ليت الفجر باتيو النبي أما كرك مجي خفيفتين تفوي كفو أقومي تنيه nínú sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun ni pépé yẹn ọba kíráka àtẹyìn kíráka àtẹyìn fajiri náfìlà alfajari tá a máa kí súrà tó kúrú jù lèyàn máa kí mẹ́. kọ́dọ̀ wa nù hadithu kan tí Aisha radiyallahu anha àgbà wá pé kọ́dọ̀ wọn fẹ́ nígbà míì pé àkọ́rọ̀ ànàbí sallallahu alayhi wa sallam fatihatal kitab. sànàbí ké fàtí àǹbí ọ̀hún tó kì í níbí nù yóò ṣe yóò ṣe mọ níwọ̀n bá ma. àwọn nọ́ọ̀sìlà kan bẹ tí sẹ̀rí ìsìlámù fẹ́ káyàn ní fúfúyẹ́ àyè bí n bẹ tá a ti ànàbí sallallahu alayhi wa sallam kí wọn fọ dídí suratul baqara kírákẹ́ yọ̀ kárí àwọn àyè mí nìyẹn àwọn àyè mí ṣe ń bẹ tó pé ń tá a fẹ́ ni pé ìtókùrú dùn nù súra kàfí ìfàtẹ́yìn ní rákà méjì tí ó fúyẹ́ òun ní irú rákà àtẹ́yìn fàjìrì. ara bíi tí sẹ̀rí ìsìláàmù tó ti rẹkọmẹ́ǹtì yẹn lè máa gbé egbòdì ibi tí ọ̀yẹ́ kan fàrún gùn ìgbà wọn yóò máa wá fàágùn. bí wọ́n bá ń ṣe kútùbà lọ́wọ́ tí èèyàn bá wọ mọ́sálásí níjọ́ jímọ̀ tó bá kí tẹ̀híyàtì masjidi ó kí kàfí ìfàtẹ́yìn ní fúfúyẹ́ bí irú rákà àtẹ́yìn fàjìrì yìí èyí wá dó gbàùn bíi ìṣẹ́jú mẹ́wàá wọn máa ṣe kútúbà lọ́wọ́ kọ́ máa lóhùn yẹn náfìlà eléyìí takò sunna nebà muhammad sallallahu alayhi wa sallam gbìyànjú bá wọ mọ́sálásí tí wọ́n ṣe kútúbà jimá lọ́wọ́ tó sì fẹ́ láǹfààní kó wọn kúta hiyatul masjid kò sí tó burú mbẹ́ àmọ́ gbọ́dọ̀ kí inú fúfú yẹ sóra tó kúrú jù nínú al-Qur'an ènìyàn fi kíru náfìlà báyìí eléyìí gbogbo ẹ̀kọ́ yìí akọ́nù hadith ibn umar radiyallahu ta'ala عنهما قال ان قص عليكم يونس بن عمر àti عن àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa عن عائشة رضي الله عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعتي الفجر وفي لفظ لمسلم ركعتا الفجر خير من الدنيا وما فيها aisha radiyallahu anha àyà ńlá wa kọlọ́nkọ́sọ alekun yọnu fún àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam aisha náà ní owó orí kànábì ọmọ ẹdún ní mọ́náfílà kanú gbogbo náfílà tọ́ta yọ rákà àtẹ̀yìn fàjẹrì kọ́dọ̀ ní anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam sọ pé rákà àtẹ alifajiri khayrun min ad-dunya wa ma fiha kéèyàn ó láǹfààní kó kírun rákà àtẹ̀yìn fàjẹrì ó lóore fún jayé àti gbogbo ní ẹ dákun eléyìí fi ń hàn wá pàtàkì ìrun àṣùbà ìrun rákà àti ìfàjò ìta àmọ́ kí kátó kí ìrun ọ̀ràn yẹn yìí. lára àṣìṣe tí mo wá ṣàkíyèsí rẹ̀ láwọn ibì kan òun ni pé ẹlòmíì bọ́bá láǹfààní àti jí bóyá bí aago mẹ́rin àbọ̀ ló ti jí bóyá aago márùn-ún ló jí ìgbà wọn náà ni wọ́n sàlùwàlá ní òkè rákà àti ìfàjò ìtẹ̀ wọn bá wá pèrún tí wọ́n gbẹ̀rún dúró yóò lóun ti kí i òun ti kíra káwọn tẹ́lẹ̀ fàjọyìn tó ń tẹ́lẹ̀ ọ̀ràn yẹn ló kù àti sọlélẹ́ yìí torí pé ẹ wo nu hadith Hafsa kí ni Hafsa wí báàdàmá yẹtùlọ ìfàjọ ànábì kíra káwọn tẹ́lẹ̀ fàjọyìn kalẹ̀ àfi lẹ́yìn gbàtà ìfàjàrí bá yọ títí láti màpá ìfàjàrí yọ òun nígbà wọn bá pè wọn èkejì tí ń túmọ̀ pásíkò àsùbá àti wọlé nípa báyìí ni pé èèyàn kíra káwọn tẹ́lẹ̀ fàjọyìn kó tó dà eléyìí náà jára ẹ̀kọ́ tí arikọ́nù hadith ibn umar wa aisha wa hafsa radiyallahu ta'ala anhum ajma'in kọ́lọ́nkọ́sá lẹ́kùn ìwé fún gbogbo wọn. báàbùl azan ọ̀rọ̀ nípa ìrun pípé. عن انس بن مالك رضي الله عنه قال امر بلال ان يشفع الاذان ويوثر الاقامه Anas bin Malik tàbí sọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà kọ́lọ̀ ńkọ́ sàlékún ìyọnu fún àfi gbogbo àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun la ní ó gbé ọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun ní sin anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́lá ìyá rẹ̀ ló mú wá sí irú oríire báyìí sọkọ ma dọdọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lójú kí anasi máa yọ anabuwa muhammad sallallahu alayhi wa sallam lára hadithi tí anasi gbà wá onílé ìta fẹ́ kà yìí anasi ni umira bilalun an yashfa al-adhan wa yutira al-iqama umira apa bilalu láṣẹ fún àǹfààní àwa tí a bá jẹ́ ọmọ kéwú tí lásìkò umira báyìí bá wà nù hadith anabu muhammad sallallahu alaihi wa sallam ìtumọ̀ rẹ̀ yóò bá náà ni pé apá ẹni báyìí láṣẹ ta ló pa á láṣẹ wọn máa ń sọ pé mithlu hadha lafzi lahu hukmu raf'i lahu hukmu raf'i arọ́fọ̀ ni pé hadith tí agbàwá látọ̀dọ̀ anabu muhammad sallallahu alaihi wa sallam alhadith almarfu gbogbo bí wọn bá ti ní umira láyé anabu muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan ò lè pàṣẹ láyé anabi àfànàbí sallallahu alayhi wa sallam àbí láwùjọ mi lè wá pépé umirna apáwá láṣẹ pé ká ṣe báyìí tó bá ń ṣe pé láyé ànábì lọ́sẹ̀lẹ̀ ẹni ọ́ láṣẹ àti pàṣẹ láyé ànábì òun náà lànábì sallallahu alayhi wa sallam àbí nuhina àbí kunna nu'maru bi kada gbogbo ntọ́ rí báwọn tó ṣe pé láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní wàá lahu xukumu rọpẹ bíi ìgbà tí wọn ní amara nabi sallallahu alayhi wa sallam pé anabi lọ pàṣẹ nǹkan báyìí eléyìí ni síga umero gbogbo bí a bá ti rí àbí umerna àbí kunna nu'mar àbí nuhina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ni anasi la anabi wa muhammad sallallahu alayhi wa sallam pa bilal láṣẹ bilal òun ni ima pè ń fa muhammad sallallahu alayhi wa sallam bilal ibn abi rabah radiyallahu ta'ala anhu bilali tó ṣe pé èèyàn dúdú ni ọlọ́run sì gbé ga látàrí ẹ̀sìn ó ju ọ̀pọ̀lọpọ̀ èèyàn funfun gan lọ èyí ni tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àṣẹ funfun ni dúdú ni olówó ni tálíkà ni inna akramakum inda Allahi atqakum ìbẹ̀rù ọlọ́run lèyàn fi gba wájú bí ẹ̀sìn ìbẹ̀rù ọlọ́run lèyàn fi nípò ní Islam àìtorí pé èèyàn lówó àbí èèyàn níyì àbọ̀lápọ̀lé kan kọ́ wa máa pàṣẹ mọ́sálásí bí ọba nímọ̀ gbogbo ntí bá jọrọ ìsìláàmù ọ̀rọ̀ ọ̀mà ọ̀rọ̀ takuwa ìbẹ̀rù ọlọ́run èèyàn fi gbà wájú ń bẹ̀. bilali ẹrú ni wọn rà lẹrú wa gbòòrò madina anagba muhammad sallallahu alayhi wa sallam ẹ wá wo bitọ́ lọ ń dá bilali lọ́ládé kọlọ́mọ bá kọ́ba aṣàlékún ìyọnu fún àti gbogbo àwọn sọ̀hájà anagba muhammad sallallahu alayhi wa sallam bilali lànàbí ní òun gbúrò nígbà tí wọ́n ń fi ọmọ àlùjànnà òun gbúrò ẹsẹ̀ bàtẹ́ nìkan nínú àwọn àlùmọ̀ ọ̀hún bẹ́ẹ̀. fàtà àlùtù alábìlẹ̀ wọn béèrè pé ta lè ní náà fàkìlà ní bìlàlù wọn ní bìlàlù sànàbì fún wọn bí bìlàlù pé irú iṣẹ́ wo lọ́ọ́ máa ṣe tó tún fi ríru kò báyìí ní bìlàlù ń sọ ń jọ́nà pé nítorí tóun fi yàtọ̀ fẹ́ lómi ni pé òun máa wà lórí àlù àlá gbogbo àlùwàlá àwọn ò sì já ní kó máa lásìkò òun òkú tì tó lẹ́sẹ̀kẹsẹ̀ tálùwàlá àwọn bá ti já òun ó tún ọtún mi ṣe òun àwa ní ti mọ bẹ́ẹ̀ òun yìí tálùwàlá kalẹ̀ kó sì gbélé bẹ́ẹ̀ àfikún òun fi kí ó ti méjì anagba Muhammad sallallahu alaihi wa sallam ní nítorí òfin lílu kò bẹ́ẹ̀ náà nù ẹ wo Bilal owó kọ́ná débẹ̀ mọ̀lẹ́bí kan kó gbé débẹ̀ ẹ̀sìn ọlọ́run àti bẹ̀rù ọlọ́run òun lèyàn fi gba wájú ní ọ̀rọ̀ ìsìlámù ọ̀la nàbẹ̀fẹ̀ ní man abọ́ àbíyí amaluhu لم يسرع به نسبه فهذا بلال أني بلال لقب النبوة محمد صلى الله عليه وسلم àwọn tí máa tẹ̀wọ́n fún anabi kì í ṣe bilali nìkan ara ń tí akọ̀nù hadith yìí náà nìyẹn kò sí nínú bíbíà kò sí tako ìsìláàmù ká ní làdáni méjì mẹ́ta mọ́sálásí tọ́ba méjì bẹ́ẹ̀ pé àtúnyẹ̀ làdáni kan ẹ̀gbọ́dọ̀ tún yẹ làdáni ní màá à bàbá rí i pé mọ̀ádùnú eléyìí yọ lọ bí sẹ́ńgbà tásìkò òun báyìí bá tó kí ló burú lẹ̀ ẹ̀wọ́n mọ̀ádùnú mi ìjọba bí ọba sí ń lé wọ́n máa pè é àbí wọn ni wọn máa pè wọn àṣùbà wọn ni kò séyìí tí ọ̀sẹ̀lẹ̀ láyà nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam anabi níjọ àpẹrùn kan lọ ní mọ́sálásí anabi Muhammad sallallahu alayhi wa sallam Bilal náà ibn ummi maktumi balẹ̀gbà muhammed sallallahu alayhi wa sallam láìsí kó ń bẹ̀ ń tọ́ba lọ Kùbá nítòsí madina nínú olú madina náà ni anabi tún ní muazinu míì ní Kùbá lọ́tọ̀ òun là ń pè ní saadu alqarn saadu alqarn bá anabi bá wa maka sallallahu alayhi wa sallam anabi ní muazinu ti maka lọ́tọ̀ ẹnití pé ń fa anabi wa muhammed sallallahu alayhi ní maka òun ń pè ní abu mahdura gbogbo àwọn wọ̀nyí lẹ́yìn muhammadu anabu muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí inú ẹ̀kọ́ báàbùl àdáni ni pé àtiká ní muhammadu méjì mẹ́ta bẹ́yọ̀ kan náà láti ní ní mọ́sálásí kò sí tó burú mbẹ́. kọ́lá bákan náà bí a bá nídìí àti nídìí ìmáàmù kan lọ mọ́sálásí kò sí tó ta. ní ìdìbò níbi kí ìmáàmù ọmọ pọ̀ àmọ́ bá a bá ní sábàbí ìmáàmù ni mu'adhdhinu ni kó ju ẹyọ ọ̀kan lọ kò sí tó burú bẹ́ẹ̀ o. nípa báyìí báàbù àdán ọ̀rọ̀ nípa àdánì umira Bilalun an yashfa'a al-adhan wa yutira al-iqama. àkókò ẹ̀kọ́ tí afa al-Maqdisi hadithi tó mú wa fún wa ni pé anagba Muhammad sallallahu alayhi wa sallam pa Bilal lẹ́sẹ̀ an yashfa'a al-adhan wa yutira al-iqama. gbogbo Bilal yóò bá àzáàlì tá a máa fi pè hun òun là á fi sọ pé òun wọlé bàbá wa pè hun tán bọ́bá tásìkò tá a fẹ́ gbẹ̀hùn dúró gan á wà ṣe kínní á ṣe ìkọ́ ọmọ nínú sẹ̀ríà kọ́lá lè pe méjèèjì ní àzáàlì kọ́lá nẹ́bà Muhammad sallallahu alaihi fi sọ́nù hadithi kan pé bayna kulli adhanayni salat bayna kulli adhanayni salat al-adhanani huna ay al-adhanu wal-iqama wọ́n á pe àdánù ní ìkọ́mọ àápè ní àdánù ní sẹ̀ríà náà òsùn tó burú ń kí ni ìyàtọ̀ tí wọ́n ń bẹ láàrin bá a ṣe pèrún àti bá a ṣe ṣe ìkọ́mọ ẹni pé tá a bá wo ohun tá à ń rí ibi irun àdánù ìpèrún pípé àti kọ́mọ ṣíṣe wọ́n fẹ́ jọra wọn. ètò ti pọ̀ tá a lọ wí ń bẹ̀ ẹ̀kọ́ ńláńlá kan tó ń bẹ ń bí eléyìí tẹ́ ẹ bá rí ntọ́pọ̀ jù nínú àdánù tá à ń ṣe ntọ́pọ̀jù nínú ikọ́ mẹ́ta ń ṣe ntí ń fu wa lára pé inú ìpìlẹ̀ ẹ̀sìn wa ni òun náà ní tawhidullahi azza wa jalla. bàbá fẹ́ pè wọn ọlọ́run ní ẹ̀ máa ra àwọn ẹ̀sìn máa rárá yín létí ashhadu an la ilaha illallah ọ̀sẹ́ni kàtí yẹn gbọ́dọ̀ tún jọ́sìn fún máa kọ́ lọ́run lẹ́ẹ̀ márùn bẹ́ẹ̀ wọ́n máa wí sí yẹn létí kọ́nà yọjẹ́ márùn lọ wọ́n tún pè wọn bẹ́ẹ̀ náà ashhadu an la ilaha illallah náà wà bẹ́ẹ̀ ashhadu anna muhammadan rasulullah la ilaha illallah الله akbar allahu akbar gbogbo eléyìí ń fún mùsùlùmí láàánú pé àtìpìlẹ̀ ẹ̀sìn wa òun ni tawhidu Allahi azza wa jalla ìmọ̀ ọlọ́run lọ́kan òun lẹ́rìí pé gbogbo ẹ̀sìn yòókù ẹ̀ ní ìṣèkẹ́ ọlọ́run tawhidu mbẹ́ bẹ́ẹ̀ bá lọ mẹ́ta ní tuntun yóò pọ̀jọ́ ọmọ ẹ̀rí gbogbo gbà labbaika allahumma la kíni jẹ́ labbaika at إن الحمد والنعمة لك والملك لا شريك لك صور بكم ولون وسني كتوتو سلين ولون إنت لا من أجل àti kọ́ọ̀mà ti ṣe nítòsí pọ̀tà lọ wí ń bẹ́ẹ̀ kọ́ kan tó ń bẹ́ẹ̀ bí eléyìí tẹ́ ẹ bá rí ntọ́pọ̀jù nínú àdáni tá à ń ṣe ntọ́pọ̀jù nínú ìkọ́ tá à ń ṣe lára pé kí ẹ̀sìn wa ni òun náà ní tawhidullahi azza wa bàbá fẹ́ pè wọn ọlọ́run ní ẹ̀ àwọn ẹ̀tún rárá lẹ́ẹ̀ márùn bẹ́ẹ̀ wọ́n máa wí sí yẹn bí kọ́nà yọ jẹ́ márùn lọ wọ́n tún pè wọ́n bẹ́ẹ̀ náà aṣáájú aláìlá ìlàlá ọ̀nà wà bẹ́ẹ̀ aṣáájú anna muhammad rasulillah láìláha ìlàlá allahu akbar allahu akbar gbogbo eléyìí ń fi mùsùlùmí láàánú pé àtìpìlẹ̀ ẹ̀sìn wa òun ni tàwùsùlù lọ́ọ̀lù azawajal ìmọ̀ ọlọ́run òun lẹ́rìí pé gbogbo ẹ̀sìn yókù bẹ́ẹ̀ bá lọ mẹ́ta ní sùn kí ní ọ̀pọ̀ jọ máa wí gbogbo gbà labbaika allahumma la kí ni jẹ́ labbaika at-tawhid labbaika la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika laka kò sóro wọlọ́n kò kan tó tó sì lẹ́yìn wọlọ́n ntàlálàjẹ yìí náà nìyẹn bá a bá ń pè ń ta yìí náà nù bá a ń pè kọ́ ọ́mà tawhid yìí náà ni ọ iye wa pé àti ìpìlẹ̀ ẹ̀sìn wa tó yẹ pé bí ọba dúró ìrun ò dúró ààwẹ̀ ò dúró zaka ò dúró hajj ò dúró bí tàwíìdù yẹn bá ti mẹ́hẹ̀ o òun ní ìpìlẹ̀ ẹ̀sìn nípa báyìí ni pé alifadul adan níta àwọn ń bi irun pípé níta àwọn ń bi irun ìkọ́mà ntọ́pọ̀jù ń bẹ̀ náà ni níta fi ń jẹ́rìí pé ọlọ́run ọba nìkan ló tó sìn. ìyàtọ̀ díẹ̀ tó wá wà láàrin irun pípé àti kọ́mà ṣíṣe òun là nẹ́bà Muhammad sallallahu sọ fún Bilal. Ànábì ló pa Bìláàlù láṣẹ bẹ́ẹ̀ pé bó o bá fẹ́ pè ń o nǹkan máa wí lọ́kọ̀ọ̀kan níbi ìkọ́mọ bó o bá débi irun pípé méjì méjì ni wọ́n máa wí. ìtumọ̀ àyọ̀ṣà àlàdàn àṣàkùn ní nǹkan méjì àlùwítìwù ní nǹkan kan wà á yóò ti ra ìkọ́mọ àmọ́ bó o bá débi ìkọ́mọ ọ̀kọ̀ọ̀kan ni kọ́ máa wí kí làwọn nǹkan wọ̀nyí ashadu an la ilaha illallah bẹ́ẹ̀ bá ń pè ń ẹ̀ẹ̀mejì ní òwì bí bá ń sèkọ́ ọmọ ẹ̀ka péré ní òwì ìtumọ̀ hadithu bilal nìyẹn ashadu anna muhammadu rasulillah bí yẹn bá ń pèrún kówí lẹ́ẹ̀mejì bọ́bá ìpèkọ́ ọmọ ní í sin kówí ní ẹ̀ẹ̀kan. kọ́dí ti sọ̀lá ibi yìí ni ìyapa ẹnu ma wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rẹ lòmíì ẹlòmíì ní ti ọ̀rọ̀ yẹn pé lábù hadithu bilali yìí láfùrún àm láfùrún àm ẹ̀rí pa anagba muhammad sallallahu alayhi wa sallam ọ̀ọ́sẹ̀ ọ̀ generalize yẹn bí yìí pé wà á yóò tira ìkọ́ọ̀mà gbogbo ntọ́ bá wí bí ìkọ́ọ̀mà nínú àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ fún tẹkidiru gbogbo àwọn nǹkan wọ̀nyí máa wí lẹ́yìn kọ̀ọ̀kan àmọ́ hadith anagba muhammad sallallahu alayhi wa sallam mi tún anabuwa muhammad sallallahu alaihi wasallam sọ fún bilalu pé wà á ó tẹ̀rì ìkọ́mẹ́ta ìlà ìkọ́mẹ́ wà á ó tẹ̀rì ìkọ́mẹ́ta ìlà ìkọ́mẹ́ bọ́ọ̀bá fẹ́ pè ń o ọ̀kọ̀ọ̀kan ni ọ máa rí àwọn nǹkan wọ̀nyí ìlà ìkọ́mẹ́ àfi tó ọba débi kí ni kọ́ọ̀dì kọ́ọ̀mẹ́ ti sọ̀la àbí ìdìtọ́ fẹsẹ̀ rìn lélẹ̀ òun ni pé ló fi lẹ́tọ̀ọ́ pé ẹ bá pé ọba fẹ́ ṣe ìkọ́ ọmọ méjì ni kò ṣe kọ́dùkọ́ ọmọ ti sọ̀lá nígbà ọlẹ́rìí tó ládìí sì tó wí bẹ́ẹ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ká dúró báyìí insha allahu ta'ala a kọ̀ntínú bábùl adán ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògbọ̀rọ̀ hada wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم àdúkọ́fù ọlọ́ ilé tí a bẹ́ẹ̀ kó lè fọ ọmọ orí àti ní àkíyà rẹ̀. arákùnrin àti ànílò gba pẹ́sẹ̀ ní òní ẹ̀rọ káfẹ́ fún ìfẹ́ ọ̀rọ̀ pé àwọn obìnrin ti fi àwọn obìnrin wọ́n ti fi pẹ́sẹ̀ ọ̀pá àtúnú sọ̀rọ̀ àrá ìta láti wá ní kí kábíyìtì ẹ̀lẹ́nu kọ́mọ́dé fi ọba ń yàrá jẹ sọ̀rọ̀ arákùnrin na wọ́n kí á tó lórí pẹ́sàn wọ́n ní pẹ̀lú ìpínlẹ̀ ọ̀rá ní àrùkà wáyé ní ní òun pinnu láti gẹ́gẹ́ àdíjà mẹ́jà Muhammad sallallahu alaihi wasallam tó ní bí òun bá fẹ́ ni àlùmọ̀ ní ara ni òun bá pa aláṣẹ tí wọ́n lọ ẹ̀hún ìṣá ní ara ó lọ́wọ́ fẹ́ ṣe túnlẹ̀ yìí ó nígbà tó wọ́n fẹ́ ṣe ó níbi tó ń ti ń retí àkókò tó ń fẹ́ bí aago mẹ́wàá tó ń fẹ́ kí àti mẹ́sàn-án الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أقول لك من نام عن الصلاة أو تقيها فليصليها حين يذكرها لا كفارة له إلا ذاك. بين باتشون بعدين àbọ̀gbàgbé tí ò kẹrùn ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní gbogbo gbàtọ́ bá tajú sí òun náà òun náà tún yóò kẹrùn yóò kẹrùn ìṣáyọ̀ ọlọ́run sì fún ní ayò ńgbà tó pé ó ní ọ́gùrù tí ò jẹ́ kí ó kẹrùn nípa pé òun gbé lọ. ìbéèrè tó wá béèrè ànábì Muhammad sọ̀rọ̀ alábìnrin nǹkan dáa jù ní pé bẹ́ẹ̀ ọba kírun náà fílà kọjá pé pé wítìrì ní ọkàn yìí lóru bàbá tí o gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ kí tán. àmọ́ anábọ̀ muhammadu lọ́sọ́làm náà ló tún wá sọ fáwọn akátọ́mọ̀ pé bóyá irú nǹkan báyìí lè máa tẹ̀lẹ̀ sí wọn. pé lẹ́yìn tí o tún wá lóun sọ wítìrì òun dòdò tí ò ní jí pé pátùbà lókù tí ó jì ní nínú hadith náà bí hadith àbí òwúrọ̀ ní àwùsọ́ ní khalili bisalasati. ara ẹni pé wà á ànáàmà àlá wòtìrìn pé kí n tó sùn kí n bá kí wítìrì èmi ìtumọ̀ eléyìí ni pé ẹni bá mọ̀ pé irú kaba yìí ló máa fò ní ọ̀rọ̀ gbọ́dọ̀ tó ń pè ń fẹ́ ṣe súnà ọwọ́ àtọ̀rọ̀ àyàn lọ ọ̀rọ̀ àyàn ní kí wọ́n kí wọn lásìkò ẹ̀ nípa báyìí irú ẹni bẹ́ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ kọ́ máa kí tí Um, alhamdulilayi mo ti fẹ́ ṣe tẹ̀m̀bíù kan mo máa ń gbàgbé gbogbo gbà eh, eléyìí fún àwọn ọkùnrin ni eh, mo ṣe mọ̀láhàbọ̀ pé eh, àwọn aṣọ míì fẹ́ràn àwọn ẹlòmíì máa ń wọ̀ láti kírun tí ẹ bá ń wo aṣọ náà lára àwọn gbogbo ah, ìsàlẹ̀ ara wọn lẹ́ẹ̀mọ̀ bóyá kọ̀lẹ́ tẹ́lẹ̀ àbọ̀tàtọ̀ tuntun àbí nǹkan kan. irú ilé yìí àti pé ọ̀bá mọ̀ ló kú o bóyá tí wọ́n kẹ́yìn tó nínú o. torí pé títí o là áwòrán kẹ́yìn o bó o hù yàn nínú mẹ́jẹ̀mú fẹ́hà sọ̀ láti. bí ọba tí wàá mọ̀ pátó tó ń wọ̀ ó ti ń se kí bóyá ti fẹ́lẹ́ àbí bóyá bí a ti ṣe aṣọ ìwé aṣọ tó yẹ ọmọ rí sálẹ̀ gbogbo ara ń bẹ̀ ní kọ́ wọ vẹ́ẹ̀sì sálẹ̀ rẹ̀ kó tó máa fi eléyìí mo ṣe lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí agbada ẹlòmíì ọwọ́ agbádá agbádá gbogbo ọba mọ torí pé ní kò gbogbo sílẹ̀ yìí gbogbo yẹn gbọdọ̀ gbónú àwòrán náà ẹ̀rọ kejì. Eh, ọlọ́wọ́ sàn dọ́kítọ̀ lẹ́sàn dáadáa wọ́n ní àwọn míín bẹ àwọn tí wọ́n ń wọ aṣọ tí wọ́n fẹ́lẹ́ la wí ẹlòmíín bẹ tó ń pín ní àtẹ̀wò àti bóyá àti náà ni yóò máa wọlé rí eléyìí náà ta mọ̀ kọ́dà bí yóò sí lórí náà anábọ̀ ló ṣe lé wọ̀ bẹ́ẹ̀ ìzáàrò àbẹ̀rẹ̀ ìdáwọ̀ ọmọ mùsùlùmí tayọ kókósẹ̀ rẹ̀ àyàfà àwọn obìnrin àwọn obìnrin lọ́lọ́run yọ̀ǹda fún kọ́dà ọlọ́run yọ̀ǹda fáwọn obìnrin débi pé lẹ́yìn tí wọ́n bá wọ aṣọ tó gùn dédédé bí wọ́n ti ga mọ́ kí wọ́n tún wá jẹ́ ogun jà wọn lọ díẹ̀ kọ́dà bí wọ́n máa wọlé lẹ́yìn wọn. àwọn kan ṣe mọ̀ nígbà tá nẹ́bí wí nǹkan bẹ́ẹ̀ tọ́lọ́run fáwọn obìnrin nírú ayé tó tó báyìí nínú Islam gbà ó bá rìn níbi tẹ́gbẹ́ wà tó fi kà nẹ́bí ní kọ́dà bọ́ bá rìn níbi tẹ́gbẹ́ wà tó rí pé òun ibẹ̀ tí ò sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ẹnu bí ti rìn ti mọ ibẹ̀ bí ti fi fáwọn obìnrin but ọkùnrin ọlọ́run náà èèyàn gbọ́dọ̀ wọ ní ní ayọ̀ kejì tí wọ́n ní obìnrin lo tí ní o lo glove sí ọwọ́ rẹ̀ sí ìwú ìbọ̀wọ́ so ìjọ́lẹ̀ kó fi òkà sọ́wọ́ àbí kó máa fi àwọn kíní ìkànnì tó máa fi sọ́wọ́ yẹn and then àbí wọ́n lé láàlì kan sí tó máa fi bẹ́ẹ̀lì sí ọwọ́ yẹn àbẹ́fẹ́ kí ni ìsìlámù sọ nípa ẹ̀lẹ́ gbogbo ń tó bá jẹ́ zina tó jẹ́ ẹ̀ṣọ́ tí kò jẹ́ ẹ̀ṣọ́ haramu tó ráwọn ẹ̀ṣọ́ kan bẹ tó jẹ́ haramu bàtà ẹ̀ṣọ́ tó bá jẹ́ tó halali ìsìlámù ṣe ní halali kó bẹ̀rẹ̀ ó ṣe àmúṣe ilé ìwọ̀ fún kọ́ máa fi hàn ẹ̀dàkọ̀já gbà yẹn yé dáadáa islam ò sí ilé ìwọ̀ pé ní gbọ́dọ̀ bá ṣe lè múra dáadáa fún ọkọ rẹ̀ islam rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ púpọ̀ àmọ́ islam kọ pé irú obìnrin jẹ́ olóbìnrin yìí nísìnyí bọ́ bá ti mọ̀ pé wọ́n máa jáde bẹ́ẹ̀ èèwọ̀ ni àmọ́ fún àti bóun bá jáde òun wọn tó kọ́ba rẹ̀ kò sí tó burú lọ ní sariya islam ní gbogbo nǹkan bá jẹ́ zina ọ̀ṣọ́ tí sariya islam ló ń sẹ́ ní ọ̀tọ̀ yóò gbọ́ mi. ẹ ṣeun ọ̀tọ̀ ni àmọ́ tá a bá wò pilẹ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam anábì man tashabbaha bi qawmin fahuwa minhum kò sí iyèméjì ń bi pé àṣà àwọn kèfèrí lélẹ́yìí àwòkọ́sẹ̀ tá à ń rí lórí tv lórí fídíò nǹkan kan wa ni mo wá ṣe bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam ṣe ni gbogbo ẹni tí ń bá ń kọ́sẹ̀ táwọn kèfèrí ń ṣe ó ṣe é ṣe kóun náà dára wa o nípa báyìí ìmọ̀ràn wa fún àwọn obìnrin wa ni pé nǹkan ti ṣẹ̀fẹ̀ islam kí ọjọ́ ọmọlúwàbí tọ́pọ̀ ńlẹ̀ ẹjẹ tó mú lóòótọ́ yìí ògbó orí olóyún tó bá jẹ pé ní àwọn kan ni wọ́n ń ṣe é tí wọ́n ṣe mùsùlùmí lèyàn wá ń wo kọ́sù èèwọ̀ ni. ìyàsọ́jú ìlọ́wọ́ ti yọ dàdúrà wọ́n ti ilé tí ọgbẹ́ tí ó ní fọ́ọ̀mù ẹ̀rọ ti ń lọ́ọ̀kí ọ̀rọ̀. bákan náà fífọ́n gbọ́sọ̀ lọ́wọ́ náà ń tọ́ka fún ọ̀tún